ما هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله بعد أن وانتهى ما هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله بعد أن وانتهى ما هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله أن وانتهى ما هم بأمة سيد سيدي حاشا فليس الأكفياء ما هم بأمة من على الأفلاك قد ركد اللواء من حطم الأصنام من أرسى العدالة والإقاء من أسمع الدنيا حداء المجد فاشتعلت حدا من قاد قرابنة السلام وفجر الصحراء ما واستنطرت تاريخ من أمرت سفائه المنور حين جاء لم يفقه بدرا ولا أمت ركائبهم حراق وغدا الظلام وجاء بالحق المنور حين جاء لم يفقه بدرا ولا أمت ركائبهم حراق لم يقرأوا سعدا وسيف الله ما فهموا البراء لله من شرور أنفسنا ومن سيئ سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدوك فلو وباوه atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú àtòrí ajẹnjẹ tán kọmọ abáwọn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé àtàwọn sọhábẹ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnà nábì náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama gbogbo amasa akẹ́ni kọ̀ọ̀kan wa náà kúnnú wa àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín lẹ́yìn náà. láti ibi tí ó ti yẹ ká gbé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọkọ alẹkọ púpọ̀ ara ẹ̀kọ́ anabi náà la fẹ́ tọ́ lónìí inú ta anabi amawi ni pé ebidahu bima bada allahu bihi bí ọlọ́run bá fi bẹ̀rẹ̀ náà ni ẹ fi bẹ̀rẹ̀ bí ọ bá pè lórí ẹ má pòun ní ìdí àwọn baba wa baba dáadáa mo ti gbọ́rọ̀ yín yín kí n tó dé ibí lónìí inú mi sì dùn pé ọlọ́run ní kí n mọ̀ yín ní àárọ̀ tòní yìí àwọn bàbá wa kọ́lá ànímọ̀ṣàun pẹ̀lú gbogbo ohun tí olúwa ọba ti dá lára dáadáa fún yín láyé pẹ̀lú gbogbo ipò àti ọlá ayé tọ́lọ́run ti fún yín ọlọ́run sì wá ń ọ̀rọ̀ yín fún tọ́lọ́run àti tànẹ́bùa Muhammad sallallahu alaihi wa sallam kò sí ti ń jẹ́ àtibọ̀tá dáadáa jù báyìí lọ bàbá ọlọ́run ní jẹ́ máa padà sí ibú o báyìí náà lọ́lọ́run ó jẹ́ máa bá lò láàrin ẹ̀yà àtọ́lọ́run ìdúró ọlọ́run ìdúró súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà tọ́lọ́run bá kádàrá pé ẹ̀wà lórílẹ̀ ayé ọlọ́njarí yín pẹ́ jù báyìí lọ ọlọ́run ní jẹ́ máa padà sí ibú ọlọ́run ò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa náà máa àpadà sí aburú mo kí yín púpọ̀ bàbá ọlọ́run sàn yín lẹ́sàn mo wá kí àwọn ọmọ ìyá mi àwọn àlùfáà mi lápá ọ̀tún mi ń bì lápá àlàáfíà mi ń bì ẹ kú ìgbìyànjú sójú ọ̀nà àtọ́lọ́hún dídààmú tí wọ́n gẹ́ pàtàkì jùlọ àwọn ìmáàmù yárọ̀bù nípa pé kí n fi wáyà yín láàárọ̀ yìí ọ̀fẹ́ ju tẹ̀yìn ọ̀gánáìsà jùlọ <laughs> kọ́lọ́ńkọ́ mọ́sàásán yín dáadáa o ọlọ́run ó fi sínú hasanati yín àti tẹnìkọ̀ọ̀kan wa náà ẹ mo kí gbogbo yín o ẹ̀yin àlùfáà mi àti gbogbo ẹ̀yin jàmá náà lápapọ̀ nítorí àsìkò ẹ̀yin ya wa ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa mo kí gbogbo wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum wa rahmatulahi yìí gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu àlùfáà mi tó ṣe àtọ́kùn ètò yìí nínú àwọn topics tí ọ̀ common tàìsábà gbọ́ wà sí ń pẹ̀ ní ó sì dá olúwa òfin kankan lẹ̀ nínú ọ̀rọ̀ gbèsè ayé àgbégbèsè tọ̀run ọmọ ànábì ádámà tí ò ní bóun ti fẹ́ kárìn kódà ó fi mọ́ bí yẹn ọba dunnú ọlọ́run gbé lànà kalẹ̀ pé bó ti dùnú ni òun ló fi débi pé kọ́dọ̀ ọdún ìsìláàmù gbé lànà kalẹ̀ kí ni ọdún bó là á ti ṣe ọdún kí sì ni ọ̀gbọ́dọ̀ dọdún tọdọdún mọ́ wa lọ́wọ́ tá a gbọ́dọ̀ já mọ̀ pé àwa la fi léyìí bọ̀ kò sí nínú ntọ́lọ́hún yọ̀ǹda mo rò pé gbogbo eléyìí lápapọ̀ rẹ̀. òun ni ẹnu ọba tí ọlọ́run bá yọ̀ǹda fún wa ń bí lónìí òun lábara wa sọ ní ọ̀rọ̀ ìyànjú ní márùn nítorí tọlọ́run àti èmi tí máa wí ọlọ́run níjẹ́ mi ó sì wí ẹ̀yin tẹ́ gbọ́ náà ọlọ́run níjẹ́ yín náà ó sì gbọ́ àti èmi àtẹ̀yìn ọlọ́run wa ṣe ìjókòó wa yìí ní hujjatan lana la hujjatan alayna. ọlọ́run ó ṣe ní ìbálẹ́jọ́ okùnfà dáadáa fún wa tá a fi lè mọ̀ pé a n ti ń ṣe nǹkan báyìí njẹ mo gbọ́ wá báyìí mọ mọ̀ pé kò dáa àtijọ́ òun náà mo sì ti filẹ̀ n ti ń jẹ́ pé wá wúlò fún yàn nù o àmọ́ wá sí ọ́ takọ ẹlòmíì lálìkìyàmọ́ torí pé yọ wà nù rẹ́kọ́ọ̀dù rẹ̀ pé ọ̀wà ń bẹ njọ tí wọ́n ń wí o sí ń bẹ ọ̀gbọ́kẹ́sẹ̀ tirẹ̀ wọ́n jíṣẹ́ fún ọ ẹ̀yìn náà tó lẹ́rìí wọn lọ́lọ́run wí wọn là nẹ́bi wí ọlọ́run kọ́ mọ́ ṣe wá àti tẹ́nìkọ̀ọ̀kan wá ń gbọ́ àtẹ̀yítà àti gbọ́ àti tòní àtẹ̀yítà tó máa gbọ́ ọlọ́run mọ́ ṣe níbalẹ̀jọ àbúrú fẹ́nìkọ̀ọ̀kan wa o ọlọ́run kọ́ mọ́ ṣe àṣewá mina alladhina yarawna al-haqqa haqqan wa yurzaquna ittiba'ahu wa yarawna al-batila batilan wa yurzaquna ijtinabahu ọlọ́run kọ́ mọ́ ṣe àṣe rọrùn fẹ́mi àtẹ̀yìn kó jẹ́ àmọ́ ródodo lódodo kọlọ́n wa ti rọrùn fún wa láti tẹ̀ lódodo kọ́ máa ṣe ní rọrùn fún wa ká rírọ́ nírọ́ ká sì máa lè gbìyànjú àti jìnnà sí irọ́ àti bàjẹ́ ọlọ́nkọ́ mọ́sà sí ibẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa o. al-ayad ọdún kí ni ojú tí sẹ̀rí àfi wo ọdún òní mo ti wí ní kí n kọ́ prepare mind wa ọ̀rọ̀ ọdún kọjá pé káwá gbà á. Ah, nígbà tí kò sọ̀rọ̀ nílẹ̀ mọ́ a wà pé èèyàn lọrin àwọn elétò yìí wọ́n máa ráyè kí ni wọ́n wá sọ láti lọrin ọdún wàlá yóò tó bẹ́ẹ̀ tá a bá máa wípé kò sí ń tọ́lọ́wọ̀n ọ̀dá sí lọ́rọ̀ gbèsè ayé wa kí sì ni àwọn ntọ́lọ́wọ̀n ọ̀gbẹ̀ wá tó ti tàtàrà àfẹ́sọdún àfẹ́sàjọ̀dún àfẹ́sàjọyọ̀ tó ti wọlé sí wa látàmà ọlọ́fíìsẹ̀ pàtàkì kọ́rọ̀ ọmọ débi rọ́rọ̀ ọlọ́dún dé yìí náà kí là ń pè lọ́dún ọdún sàwáwọ̀ jẹ́ lọ́dọ̀ àwa mùsùlùmí àbíkọ́dà lọ́dọ̀ ọmọnìyàn jẹ́nẹ́rálì ntí wọ́n ń pè lọ́dún náà ni ntó nígbà kan tá a máa retí pé bọ́bá tún ti dé o a ṣe nǹkan báyìí a dùnnú lọ́nà báyìí a kójọ ní ọ̀nà báyìí ẹ̀sìn jọdún náà nù ọdún yìí lè wá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ a ti mọ̀ pé bọ́bá ti tún dìde dé ìsìn lọ́sẹ̀ tí ń bọ̀ wá ọ̀pọ̀ mi tún dé irú ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam fi júwe fún wa pé yawmal jumu'ah gbogbo ọjọ́ juma yawmu ìdìn ọjọ́ ọdún ni fún mùsùlùmí ìyẹn ni pé ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ nù àbíjọ́ mélòó mélòó ń jí máa ń dé bá wa àmẹ́rí pé ìtumọ̀ àlẹ́ìdù kí nǹkan máa yípo kọ́ máa yípo ká máa retí kó tún fẹ́ dé ń bẹ lára jùmọ̀ àná o lè wá jẹ́ olóṣooṣù àwọn ẹlòmíín lè máa ṣe lólóṣù mẹ́ta mẹ́ta àti ìwárẹ̀ yìí tí òun lọ gbajúmọ̀ jù òun ni àwa ń pè ló kọ ọdún gan-an ìyẹn ni pé ká tún tó rí míì ó di bí ọdún bá yípo gbogbo eléyìí náà ni à ń pè ní ọdún nínú tí àtún ń pè lọ́dún pàtàkì jùlọ nù ṣẹ̀ríà Islam kọ́dà bá ṣẹ̀ṣẹ̀ dúró de ọdún àbí oṣù àbí ọ̀sẹ̀ nínú ṣẹ̀ríà Islam a ní ń tà ń pè ní al-a'yadu al-makaniya èyí tí mo wí lẹ́ẹ̀kan ni ní al-a'yadu az-zamaniya ọdún tó nígbà ọdún nù ó nígbà táwọn retí rẹ̀ já sédéètì ah, báyìí ti dé ọkọ̀ọ̀sẹ̀ kan okoṣù kan ọdún náà nù ọdún mi wá ń bẹ tó ṣe pé kọ́dà kò ní ìdí à ń retí à ń ka ọjọ́ à ń ka oṣù n tá à ń fi ń ṣàpẹẹrẹ rẹ̀ tíṣẹ̀rí àti gbà pé ọdún lélẹ́yìí náà òun ni ká dẹdíkéètì àyè kan pé alayhi wa sallam èyí sábẹ́t ابن الضحاك رضي الله تعالى عنه ولقب حديث جوا ولني كوا النبي صلى الله عليه وسلم نظر أن ينحر إبلا ببوانة فقال النبي صلى الله عليه وسلم هل كان فيه وثن من أوثان الجاهلية يعبد قالوا لا قالوا فهل وهل كان فيه عيد من أعيادهم قالوا لا ثابت بن ضحاك لنك سلرين دوكا لجو يا النبي صلى الله عليه وسلم قلوا فهل òun ṣèlérí pé bọ́lọ̀ ń bá ṣe nǹkan báyìí fún òun ọ̀pá odidi rànkúnmí ibi tó ń wọ́n ti wá pa rànkúnmí yìí ní àyè kan tá à ń pè ní buwana àyè kan ní ń jẹ́ bẹ́ẹ̀ nígbàtà anabi gbọ́ báyìí sallallahu alayhi wa Annabi anabi wa bí ń béèrè méjì kí ni béèrè alákọ̀ọ́kọ́ èyí ṣe dàgbòrò mú buwana tó pa kí ni ń ní buwana anabi ní ṣé kìí ṣe pé buwana yìí òòṣà táwọn ará jàhìlì ìgbà ìmọ̀ anabi ń ṣe tí wọ́n òun lẹjọ́ sọbẹ̀ dàyé ayé ọwọ́ tó fi wá nẹsẹsidéètì pé wọ́n wá láfi kí n mú rànkúnmí mi débẹ̀ a wọ́n ní la wọ́n ní kò rí bẹ́ẹ̀ buhana yìí ń bọ̀ kankan bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wàhálì kánà fíìhì ẹ̀ẹ́dùn min àyàdìhìn ẹ̀ẹ́dùn min àyàdìhìn anábìnrin ọ̀dà bẹ́ẹ̀ yìí wọ́n bá rí bẹ́ẹ̀ ṣé buhana yìí ǹjẹ́ wọ́n máa sọdún kan bẹ́ẹ̀ nínú ọdún àwọn ará jàhìlíyà ìyẹn ni pé àti ordinary lay ìdẹ́díkéètì àyè kan pàmà wá sí nǹkan kan bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ọdún nẹ́nu èyí tó tó jọba yìí inú hadith anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam kuma anábì ní wa in kana fi sanadihi maqal wala anábì ní la tattakhidhu qabri 'ida la tattakhidhu qabri aida ẹ má sọ sàárè mi dọdún ẹ̀yọ́ ọmọ wa gbà kí ni wọ́n ń sọdún bí ndì sàárè <laughs> tí ànábì fi lè pé ẹ má sọ sàárè mi di ọdún aidan makaniya ẹ má sọ dáyè tẹ́ ẹ má pààrà bí ìgbà ń pààrà ọdún bí ìgbà ń retí pé ọdún fẹ́ẹ́ dé tá tún lọ yà sọ ti lọ bẹ̀ tún lọ ànábì nẹ́nì kan má sọ sàárè tèmi dàbẹ́ o ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀rí sẹ́tà wa máa rán wa lálàájì wa bẹ́ẹ̀ bá ń lọ lákùnbọ̀ bá dé kábàrí ànábì láti máa ń wí báyìí fa ànábì ni ó ànábì ní ọ̀gbọ́dọ̀ síbẹ̀ o látàtàkì ló kọ́bírí ẹ̀yìndà èéṣe ànábì ni ẹ má sọ sàárè mi di pé àfi mi ń bá débẹ̀ òun ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ànábì ní sàṣàlátù lẹ́fẹ́ ṣe fún mi sọ́lù aláyà gbogbo bí ẹ bá wà ẹ máa sàṣàlátù àṣàlátù yẹn ọmọ bá mi ará èkó kọ sàṣàlátù bá ànábì lẹ́kọ̀ọ́ ará àlọrin kò ṣe jẹ́ ń bẹ́ ará tógò ṣe jẹ́ ń bẹ́ ará amẹ́ríkà ṣe jẹ́ ń bẹ́ ànábì ní kò síbi o ti sàṣàlátù tọ́lọ́hùn ní múládàá àṣàlátù ìwà bọ́ọ̀n àmọ́ ìwà sọ dígbà ah, à ń lọ kábàrí ànábì àfẹ́ ah, lọ ṣe ziyara ànábì kọ́dà ànábì kọ̀ sallallahu alayhi wa sallam. èyí ò túmọ̀ pé bẹ́yẹn bá bá níyàn mo lọ ṣe hajj mo lọ ṣe umra tó bá yìí ń lọ Mẹ́kà àti Madina tó láàyè rẹ̀ kọ́ wá ṣe kíni ọ̀dà kó ṣe ziyara mọ́sálásí mọ́sálásí ànábì ni kó ṣe ziyara tí yẹn bá wá dé mọ́sálásí ànábì ẹ̀gbẹ́ ẹbẹ̀ náà ní sàárẹ̀ ànábì wa bọ́ bá wá fẹ́ olùsálámọ̀sá ànábì àmọ́ kọ́dà kìí ṣe nínú táwọn àfáàfẹ́ ká máa pòrì wọn ní nítorí pé ànábì ní látẹ̀tẹ̀ ìlú kọ́bírí ẹ̀yìn ìdá ẹ̀mọ́sọ̀ ọdún àwa tún wá bọ́ bá pété àsàlátù ní ànábì ní àìsùnmá kùntùn gbogbo bí ẹ bá wà àsàlátù yẹn máa bá mi àsàlátù tó ṣe ní nàìjíríà bọ́ bá ṣe dáadáa àtẹ̀yí tó ṣe nínú mẹ̀dínà lákẹ́ náà ní lọ́dọ̀ ọlọ́run níta nàbí ń wí nù sallallahu alayhi wa sallam níta yẹn lè dàníyàn pé ńlọ maka ńlọ madina sí òun ni ńlọ ṣe hajj ńlọ ṣe múra àbí mo fẹ́ lọ kírun ní masalasi maka àbí mo fẹ́ lọ kírun ní masalasi madina tóra nàbí ní salatun fi masjidi hada ìrun ẹyọ kan téèyàn bá kí masalasi òun yìí ta'dilu alfa salat ó ṣe déédéé ẹgbẹ̀rún òun téèyàn kí ìwọ̀n ẹyọ kan téèyàn bá kí ní mọ́sálásí kàábà tán àdìlú mẹ́ta alfin ó ṣe déédéé one hundred thousand rún téèyàn bá kí ń bò mí. ìtàdàkùn ẹja yà lọ bẹ̀rù díẹ̀ gbogbo ẹni tí ń lọ mọ́kà láti nàìjíríà tí ń lọ ń múra. ìrun wákàtí mélòó lẹ́yìn ráyè kí ní mọ́sálásí mọ́kà wákàtí mélòó lẹ́yìn ráyè kí ní mọ́sálásí màdínà from experience ní fi ń sọ ilé o. inú alálàájì tí ọmọ ká kírun pàtàkì maka ní mọ́sálásí méjèèjì yìí nàìjíríà lọ́fẹ́ wá ń pò kínní ọ̀sẹ̀lẹ̀ rí lọ́dún kan ní maka kọ́dà ní madina sọ́rí ìmáàmù kan àwọn mọ́sálásí àdúgbò òun ló ké sáwà kan pé ẹ báwọn èèyàn yìí sọ̀rọ̀ <laughs> kò yẹ kí ma wù <laughs> òun gẹ ẹbí ẹbí wọn wọn èrí òun gbà mí òun ìmáàmù òun náà máa yọ lọ haramu kóhun tó lọ gba one thousand àwọn èèyàn tí ń yí òun èrí wọn lọ bì kankan <laughs> gbogbo òun àbí òye wọn ni ẹ sọ fún wọn pé ìrun kan ni wọn níyàn yìí ní wọn bá lọ ẹnu tòsí mọ́sálásí ànábì ń bẹ̀ òun one thousand ni èyí tẹ́ lójọ́ mẹ́rin jọ́ mẹ́ta ẹ tètè take advantage yìí wàláhì ìmáàmù mọ́sálásí Madina kan. ní tó ń bẹ̀ wá sí àwọn èèyàn tiwa o torí tó yà rán àníran èyí tí ọlọ́run ọ̀bẹ̀ wá òun la kókókókó mọ́ ọlọ́run kọ́ mọ́ sá sànù wa onírú àpòwé dẹni wọ́n wá ń fáwọn bàbá ni àpòwé dọ́lọ́run ọ̀bẹ̀ yàn ibi tá a ti rí orí ìrọ̀rùn tí ọ̀nà wa ń wà láà àmọ́ wé tiẹ̀ àmọ́ èèyàn kò rí ọ̀rọ̀ wa lónìí kákan síra wa láǹfààní ká tara wa jí gbogbo ẹni ọlọ́run bá ní ọlá nfààní ọlọmọkọ ọlọ mẹdínà ntẹ̀yìn á máa sojú kòkòrò lọ ní o kọ́ máa kọ́ sínú rẹ́kọ́ọ̀dù rẹ pé ó di one million ọ̀run tí mo kó bọ̀ <laughs> torí one hundred thousand times ten ẹ̀mọye tí ọmọ jẹ́ ọmọye millions of millions kéèyàn wá ọ̀pọ̀lọpọ̀ alálàájì ọ̀wá mọ̀ yín mọ́sálásí náà níbi hòtẹ́ẹ̀lì tí wọ́n fún wáyà yìí <laughs> yóò máa waste opportunity rẹ̀ lọ gbá ọ̀dà ọ̀dà ẹ̀dàkùn ẹ̀já mọ̀ bẹ́ẹ̀. torí náà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wúyìn fún wa pé káfí mọ̀ pé ẹ̀yìndún zamaniyù ń bẹ gẹ́gẹ́ bí ẹ̀yìndún makaniyù ti ń bẹ. ìbéèrè tí wàá bí wá lẹ́yìn eléyìí ni pé halifil islami ẹ̀yìndún halifil islami ẹ̀yìndún ìjọdún bẹ́ẹ̀ nù ìsìlámù. ǹjẹ́ ọdún bẹ nínú ìsìláàmù àbí kí ló kan mùsùlùmí àtọdún àní ẹ̀sìn kẹ̀kẹ́ rí ọ̀nà ọlọ́run ẹ̀ ń sọ̀rọ̀ ọdún halifili ìsìláàmì ẹ̀yìndùn ǹjọ́dún bẹ nínú ìsìláàmù bí ìbéèrè aljawabu na'am wa na'am wa na'am ẹ̀mẹ́ta mo ṣe yẹ́sì wọn o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wàláyé ọdún bẹnu islam ẹni tó tó sọ náà lọ sọ anabi sallallahu alayhi wa sallam hadith tó gbajúmọ̀ ni wípé dakhala abubakar ní siddiq radiyallahu anhu ọ̀gá wa abubakar siddiq wọlé bí ti ma wá kí anabi sallallahu alayhi wa sallam jọ kan ìyá ńlá wa aisha ní ń ròyìn fún wa tọjọ́ ma abubakar siddiq pé bàbá àwọn Abubakar Siddiq wá kí àwọn ọjọ́ kan ọwá kí ọkọ òun Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọwá bánu lé wa àwọn ọmọ kéékèèké méjì kan tó gan ni yáà ni wọ́n ń darin àmọ́ ẹ eh, ìyáńlá wa aisha bí èkó ti mọ ibi ayé ọ̀padà dìde ìtẹ́lómi ọgbà múnijó ni ẹ kọ́dà aisha ni wọ́n ń dárin <laughs> ìyáńlá aisha ọlọ́run kọ́ kọ́kọ́ sàlékún yọnu rẹ lọ kà dídì ní ọba kà débẹ̀ ní kọ́ àìṣà wa fi kún pé wà lẹ́yìn sàtá bí mo ga nìyà tẹ́yìnì wọ́n èso lórin o tó ga nìyà ni wà lẹ́yìn sàtá bí mo ga nìyà tẹ́yìnì wọ́n èso lórin o ń gbẹ́ wà pé kọ́nà àwọn ọkùnrin ilé àlẹ́bì rẹ̀ àmọ́ bí àwọn ìyá bá ń gbọ́mọjú ọmọ mi jòjò ló kankan bí àwọn àkàn ń darin ni o kò sórin inú ìsìláàmù tá nẹ́bí gbé wá o pàtàkì jùlọ orin ìlú orin jìtá orin ẹ gbà ní ọkọ̀ bàjẹ́ tó dáràn sí rẹ̀ lọ́rùn alórin ìsìláàmù sáà nẹ́bí lọ́lọ́run fi yín àbí ta ni sallallahu alaihi wasallam gbogbo ìsìláàmù tá nẹ́bí ọba jíṣẹ́ rẹ̀ ṣe ìsìláàmù o mẹ́yàn ọba tán rẹ̀ lókun torí náà ká má fi gbẹ́sẹ̀ kúrò lórí eléyìí ìtàn ìtàfẹ́ dáhùn ni pé sọ́dún bẹ́ẹ̀ nínú ìsìláàmù Abubakar Siddiq wọlé ìyá ńlá wa Aisha lọ bá àwọn ọmọ kéékèèké méjì tí wọ́n ń dárin mo ti sọ orú ìdárin ìtumọ̀ rẹ̀ o Aisha náà là mọ́lẹ̀ pé wà lẹ́yìn sàtá bí mo ga níyà téyìnì wọ́n èyí sọ olórin o tẹ́lómi ọ̀wà àgbékọ́dà wọn pe olórin ní ayé ànábì ìgbọ́mọ wa dárin ọba wí yóò oòrùn jọ lálìkìyàmọ̀ ànábì jí ni ọba parọ́ mọ́ mi tó máa ma parọ́ mọ́ mi fáliyẹ̀ tàbá wà mọ̀kàádà òmìnira náà ìbí ọba wù ní kó ti mú kalẹ̀ látàyé lága àti ẹ̀ lẹ́yìn inú jahannama ọlọ́mọdé àfọwọ́ra wa síra wa. Abubakar Sidiku tóun ti bí àná wa Aisha àti láwọn ọmọ yìí èso lórin náà Abubakar rí i pé tí wọ́n ń ṣe yìí strange bí a ríru eléyìí ilé àdẹ́bí kọ́dà fi ọmọ ẹ̀dárin ọmọ mi jòjò ló dẹ́ ẹ́ Abubakar bá kígbe mọ́ wọn. ewé gbé gbé gbé ẹ̀mọ́ bí dẹ́ wa ni ẹ̀mọ̀ bá àgbàlagbà dí máa kí ibi bá ọmọ kéékèèké ni ẹ̀mọ̀ nìkan ni ẹ̀mọ̀ bá àgbàlagbà ni wọ́n bá ké mọ́ wa Abubakar náà ṣe bẹ́ẹ̀ jọ náà radiyallahu anhu kọ́dà nínú rìwáyà kan Abubakar tún sọ̀rọ̀ kan jáde pé ah, amazamiru shaitan fi bayti rasulillah àbọ̀ bá díẹ̀ mọ́gẹ́ ọ̀sán mọ́ ṣètọ́ ni ìtàkùn Abubakar wí ni gbé nǹkan ṣètánì lẹ́mọ̀ àti wọ́n gbọ́ yí látojú ayé ànẹ́bì pé ṣètánì ní dárin torí kéèyàn máa read between the lines kìí ṣe pé kéwò gèrè nìkan là á fi ṣe fatiwa nítorí wọn bó bá kiri bó ti tún nù mọ́ nù kí lẹ́yìn ànẹ́bì òun tó fi lè pé amazamiru shaitan fi bayti rasul ó fi hàn pé it was a strange phenomenon ìtí wọn ọba sábà ni <laughs> ẹnìkan wá lé àdájú bá àbí ọba máa dárin jòjò lónà ẹ̀dá Abubakar amazamiru shaitan fi bayti rasulillah nílé òjijì ọlọ́run lẹ́ẹ̀mọ̀ gbégbé nǹkan ṣètáníwọ̀ ànábì wa clarify rẹ̀ bí ìyá ńlá wa náà ti tẹ̀ láti clarify pé àwọn kan dárin ní lẹ́yìnsà tá bí mo ga ní ìyàtẹ́ yìí ni wọ́n yé sọ lórí o ìṣòro àwọn orin dẹ́gbẹ̀mọ̀ wọn ànábì náà wa dá sí ànábì wa ní dáhùmá ibi tá ń lọ́nu kọ́lá nàbí sọ̀lọ̀ sọ́lọ́m dáhùmá abúbákiri fi wọ́n lẹ̀ fáwọn ọmọ yìí lẹ̀ fa inna li kulli qawmin 'ida wa hadha 'iduna gbogbo òjọ láyé lọ́lọ́jọ́ ọdún tí wọn náà àwọn ọmọ yìí ń sọ ọdún ní òní lọ́dún àsọdún bẹnu ìsìláàmù ọgbẹ́jọba lè koko débẹ̀ ọ̀jà nẹ́bí torí oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi ọwọ́ làwọn èèyàn ń yọ lónìí kọ́dẹ̀ lómi ń yọ lóko súnà ní fi ń yọ owó oríṣiríṣi òun náà àmọ́ lọ́wọ́n ní já àwọn àfọ́ tán lórílẹ̀ tí wọ́n máa sọ pé àṣejù lè jíwọ̀ sí ànábì kọ́ yìí sallallahu alaihi wasallam kọ́dà nù rìwáyà kan wọ́n là nẹ́bi tó dájú kan ọba kiri pé fi wọ́n lẹ̀ li ta'lamal yahud anna fi dinina fusha لتعلم اليهود أن في ديننا فصحة túwẹ́lẹ̀ جاو Yahudi ó gbúrò pé ẹ̀sìn wa kókókókó ayé ń bẹ kéèyàn ṣe fàájì dáadáa náà nú ẹ̀sìn wa ìtúnmẹ̀ ẹ̀nu لتعلم اليهود أن في ديننا فصحة pé ìsìláàmù ẹ ṣe pé kankankankankankan jáwọn Yahudi ó gbúrò pé ẹ́ àti Muhammad ẹ́ òun náà ọgbà àwọn ọmọdáyé wọn máa tún ṣe á ṣe àgbọmọláyè kó ṣe ń jọ ọdún àbú ànábì ń bíbẹ̀ fún Abubakar Siddiq radiyallahu anhu sallallahu alaihi wasallam èyí ń tó lẹ́rìí fún abẹ́ bá bí wá pé halifil islami ẹ̀yìn sọdún bẹnu ìsìláàmù ẹ dáhùn bí mo ti dáhùn lẹ́ẹ̀mẹ́ta àwọn pé yes yes and yes wọ́n bá ní ń bo láti rí ẹni bí a ti rí ni inna li kulli qawmin ida wa hadha iduna ànábì lọ́dún tiwa náà ní jẹ́ wọ́n gbádùn ọdún lónìí <laughs> litaalama yahud anafi dinina fusha mọ́jà àwọn yahudi sọ wá di pé alákatá gidigba jẹ́ wọ́n mọ̀ pé láyé bọ́lọ̀ ti yọ̀ǹda fún wa mọ́ o àní ṣe haramu àní ṣe tọ́lọ́wọ́ ọ̀fẹ́ àmọ́ bí dùnú bá dé ká dùnú mọ́nà jẹ́ yahudi náà mọ̀ fáwa náà mọ́ tọ́ra àwọn tí wọ́n jọ ń gbèlú nù lànàbì fi dákọ̀ yahudi bí ìgbà táwa náà máa sọ pé ẹjẹ́ àwọn ẹlẹ́sìn yìí ó rí i pé ìsìláàmù dáa ó dáa wàláì ọ̀pọ̀lọpọ̀ bìírí ọwa lónìí àwo hekima yìí mọ́ hekima pé ni àwọn kan ń gbèlú ẹgbẹ́ wọn ó rí dáadáa kí wọ́n ó rí kí ni bíútì ara ń tà máa sojú kòkòrò sọlọlọ sọlọ rí yìí ànábì ìfúnwẹ́lẹ̀ lè tán alẹ́mọ̀ yahoo ànàfẹ́ ìdí nínú fúsà táwọn yahudi wo gbúrò pé ah, a tó àmọ̀gẹ́yìn náà ẹjí wọn mọ̀ rí dáadáa dáadáa ń pa ìsìláàmù ọ̀ ń tajà jí wọn ó rí jí àtọ̀ tiẹ̀ ọ̀wà ń bi iṣẹ́ jí wọn mọ̀ pé a ah, ṣe owó tẹ ní ọ́ mísìn àwọn náà mr muhammadu ní mọ̀ mùsùlùmí gidi nù mr muhammadu ní sikini àánú ẹwà nǹkan méjì kódà kẹlẹ́sìn kejì kiri wà bí àwùjọ ọmọ jẹ́rìí pé àwọn bẹ̀bá ni wọn àtẹ̀bá ní básìkò òun bá dé kódà bẹ́ẹ̀ bá lẹ́ǹtì mítí ní gbogbo ayé wọ́n láwọn lọ kí wọn mọ̀mọ́ kí wọ́n lè ṣe àmọ́ mr muhammadu kò jẹ láyé ó yẹ wọn lè sọ bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ mùsùlùmí gidi kí wọ́n máa sọ̀rọ̀ pé ẹnìkan ṣe sì mr abdullahi kọ́run kèé wo obìnrin olóbìnrin lójú gbèlè yọ sọ̀rọ̀ sí mùsùlùmí mélòó lórí bẹ́ẹ̀ mọ́ láwùjọ wa yìí ó kọ bú lókù tá à ń sọ ìsìláàmù ó kọ bú lọ́pọ̀lọpọ̀ ń sọ ìsìláàmù lónìí ntí ìṣe ìsìláàmù aṣọ ẹ̀ là ń dàbò. àwọn boko haram àbí nǹkan ẹ̀yìn ìsìláàmù náà làwọn náà ní ní ọgbẹ́ àti débẹ̀ sá pa gbogbo wọn àtẹ ní àwọn náà ó sì ní alákùnrin ń sọ ń bí ni pé àkó lórí ń tà ń lọ o hekimanu mo ní ẹ máa read between the lines báwọn afá àti gbàgbọ́ yà di tà nẹ́bì kìí sògèrè nìkan kí ló dé tà nẹ́bì pé jíyàwó jọ gbọ́ <laughs> ìyẹn ni pé a ní di káwọn tá a bá find ara wa lórí situation tá a nẹ́bì find ara ẹ̀ ń gbọ́hun àwa nìkan ká ń gbèlú ẹ jẹ́ kí Islam yóò wú àwọn èèyàn láì takò nǹkan kan ní òfin ẹ̀sìn yìí àpé ká máa wá dọ́gbọ́n sí i àmọ́kájé wọn ó rí kíni dáadáa ìsìláàmù ha asáwọn mùsùlùmí yìí gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí mo wí yìí kí lè jẹ́rìí wa ń bí àmọ́ náà wọ́n lè jẹ́rìí wa pé ànírìn náà zìnà àní kówó lówó jẹ́ àti gbogbo ohun tí ọ̀dà tèmi rẹ̀ náà mọ̀ ní àwùjọ. gbogbo ẹni tí ń sọ ìsìláàmù ló kọ bú lọ ronú torí náà lórí eléyìí mọ̀rọ̀pá àti báyìí yọ sọdún bẹ nú ẹ̀sìn náà ọdún bẹ dáadáa <laughs> ọdún bẹ nú ìsìlámù àmọ́ láti wá sọdún àwa ń bọ̀ ká tó débẹ̀ ń àwọn èèyàn tí ọ wá níbi ká bá sọ̀rọ̀ látàrí pọ́ìntì yìí pé sọdún bẹ nú ìsìlámù tí gbogbo wa gbà gbọdọ̀ gbà torí mẹ́yàn bá. ìyá ọmọlẹ́yìn ẹlòmíì ló kú wọ́n bá jọ ọmọlẹ́yìn ànábì o sallallahu alaihi wasallam àdìsí ànábì làkè ọdún bẹ́ẹ̀ ní islam àmọ́ mo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń yà lọ bẹ̀ di ọdún bẹ́ẹ̀ ní islam ọ̀ wá pé kátàkùtọ̀ lọ. nínú àwọn ọ̀nà tí èèyàn lè fi sọdún tí ó fi jìtá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run lè bínú síyàn látàrí pé ń sọdún ó sì kọ́mọ̀ láwùjọ wa èmi máa ń sọ níbì kan ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àyè of recent mo ní ẹ̀rù ń bà mí fún yorùbá nílẹ̀ yorùbá mùsùlùmí yorùbá in particular ọlọ́run kó ṣàánú wa. ǹjẹ́ abálàkà ìmúká máa dá ọlọ́run lẹ́bi pé èsì tó nínú owó dùn ṣé kò sì ti nínú owó dùn náà ó rì ṣe ẹ̀ tí ìgbọ́n dín wí. n kù tá à ń ṣe nu o ńgbò ni wọn ò ní kírun lásìkò nílẹ̀ Yorùbá sígbàdínú wọn ń bàjẹ́ ni àdúgbàdínú wọn ń dùn ó dìgbàdínú wọn bá ń dùn jọ ìyàwó ǹjẹ́ ọ̀ṣàádá ǹjẹ́ <laughs> ọ̀ṣàádá ǹjẹ́ wòlímọ̀ ǹjẹ́ fírídọ́mù àti wá sọ́ di bí gbàtà ń dọ́lọ́run lẹ́bi pé sínú ọjẹ́ ni wọ́n dùn sí ń gbòjì ni wọ́n dùn àráyé kẹ lónìí ọlọ́run lè ká dùnú kó ń lẹ̀ ọlọ́run kọ́ mẹ́ka kó lọ́dẹ̀dẹ̀ ó ń kálukú wa àmọ́ ẹja ronú o ń ti ń pọ̀ jù o imam alọ́ọ̀lù kan àbúrò wa kan ń gbéyàwó la fi lọ <laughs> ìbẹ́ dákọ̀ ọ̀lú náà bá a ti débẹ̀ nǹkan bá ti rú àwọn mọ́rin báyìí wọ́n ti rí símbò pé ọ àwọn ni <laughs> àwọn ń sún náà yìí àbá àtọ́gbé máìkì lọ́ngbò ti rí àwọn àtàwá o o eléyìí kí wọ́n pàkúta sí ọwọ́ afẹ́ bribe wa ọfẹ́ segin ọfẹ́ bribe wa. ẹ máa wọlé àwọn afá alájì lọrin ẹ máa wọlé ẹlákùn á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́ra lónìí o á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlákùn á ní sùúrù fúnra wa o ẹ ẹ ǹjẹ́ ìdẹ́bi tí ń lọ ǹjẹ́ ibi tí ń lọ kọ́run á ní sùúrù fúnra ọ̀rọ̀ dáadáa ni ká ní sùúrù fúnra wa á ní sùúrù fúnra kọ̀kọ́kọ́ sí wọn àsìkò lónìí náà wàláhì làbí bá a fà ti wí ni ní microphone tí ò sí pé ọ̀rọ̀ pé dókítà ẹ̀dá kan kò sínú àsìkò lórí microphone a jẹ́ pé ó ti mọ̀ là ẹ̀dá kan á ní sùúrù fún wa lónìí o kọ̀kọ́kọ́ sínú àsìkò lónìí náà torí kíni torí bá ń gbéyàwó <laughs> ẹjá bẹ̀rù ọlọ́run ẹ sì já mọ̀ pé gbogbo ara níbẹ̀ lọ́wọ́ ọlọ́run òun ló nínú ẹnìkan ó dùn òun ló nínú ẹnìkan ó bàjẹ́ lẹ́yìn bá lóun ọ̀fẹ́ kínú tòun ó dùn mọ́ ìbànújẹ́ ń bẹ tọ́lọ́ lè nà sí ìyànná ọlọ́run má nà sí wa ẹjẹ́ apẹ̀ra wa lákèésí ńlẹ̀ yorùbá ń ti ń pọ̀ nígbà tí inú wa bá ń dùn láti ló nínú ó dùn ọlọ́run <laughs> ìgbàhùn làwọn wá ti tágẹ́tì pé ó ṣe sùúrù lónìí ọlọ́run kò sí àyè ọ̀kan nù ẹ rí àwọn ọmọ experiences gbogbo wa ni ọmọ tí ń lo hijabu tá a ti ń rí dáadáa bàbá àwọn ọmọ tá a ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé láti kékeré ọlọ́run ti láwọn ẹ̀yọ́ kéwú lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ìmáàmù yarọ́gbù lọ́dọ̀ ìmáàmù nàjíbù wọ́n ti ń lo hijabu ó ti má àwọn ọmọ yìí la bẹ́ẹ̀ bá sí hijabu lórí wọn bí gbàtẹ́ sí wọn ó wò ní ọmọ tó bá ti mọ́ra àjọ ọmọ mọ̀ra lé abẹ́ ìwọ́kọ́ ọmọ tìlọ̀ ń gbé mú hijabu rẹ̀ mọ́ wọ́n bá ti mọ́ra bí ìgbà tó sílẹ̀ ó wò ní ẹ wá lọ sì wọ́n mọ́ wọ́n wàá sọ fún pé àìsè lẹ́ẹ̀mejì o òní lọ́jọ́ tiẹ̀ náà o ẹ wọ àwùjọ míì lọ́mọ tẹ́ ẹ ti mọ̀ ẹ sì fẹ́ sá padà pé ṣé kìíní ẹ lámọ̀yìn sísá kìíní tí mo mọ̀ náà nì wọ́n ó tu láṣẹ yọ tọ́ tè yọ tọ́ mú yọ ṣe gbogbo ohun tí ọ̀kan bígbà tí mo sùn bígbà tó lógbò bá ẹ mọ bójú ológbò tí mo rí bí wọ́n tọ́ sí àwọn òbí rẹ̀ gún tu láṣẹ kí ló ń ṣe é òní nìkan náà ni o bá yí ṣe tán ọwọ́ ìjábọ̀ ẹ má dojú ti mi o pé inú wa dùn lónìí kọ́ tọ́lọ́hún a mọ̀ pé tọ́lọ́hún lèyí tó ń ṣe àmọ́ orí lónìí ìdùnnú yìí kò sí ààyè ṣé n táà ń wí fọ́lọ́ nǹkan pé òtí nínú ó dùn náà ó sì rí ẹ mọ́jọ́ ọlọ́run ò bínú ọlọ́mọ bínú sí wa àmọ́ kíkó wọ́ọ̀yẹ rẹ̀ wò mọ́ ya lọ́bẹ̀ ń ní. fil islam ìdùn ọdún bẹ́ẹ̀ nú ìsìlámù àmọ́bò làásọdún ọdún ọ̀kọ̀ nẹ́sẹsítéèjì kátàkótọ́ lọ́hùn ẹ́ kọ́ àṣẹ pé tó bá dijọ́ ọdún bí mo ti wí náà mọ́sálásí ìkúnjọ́ wọn o ẹ̀jẹ̀ lọ kíyàn ẹni tí wọ́n kàn jókòó lé tí wọ́n kàn máa wo fíìmù wọ́n kàn máa wo kíní gbé ọdún ẹ̀gbẹ́ni lọ́dún àbá ọdún <laughs> kíní àwọn kan ń sunkún lọ́wọ́ ń jọ̀hún àràwọ̀ lọ́lọ́run ẹ̀dá àárọ̀ ọjọ́ ọdún lọ́lọ́run gbẹ̀mí bàbá tiwọn <laughs> táwọn ọ̀rọ̀ ayé fíìmù torí náà ọdún bẹ nínú ìsìláàmù àmọ́ ìsọdún ò túnmọ̀ ká máa wá sọ fọ́lọ̀ ń pé èyí ti tó ní ká sọdún <laughs> tó gbà wá láyé ìgbà ó ti gbà láyé wọn á fi hàn lónìí àbọ́lọ̀ ń bá gbéjì ẹ̀ náà dé agbára wo ní ká o ẹ gbogbo àwùjọ lèmi ti observe eléyìí kìí ṣèlú kan nílẹ̀ Yorùbá ibi ìyàwó ni ibi ṣáádà ni gbogbo ọjọ́ tí inú wa bá sáà ti ń dòde tẹ́bárí ọjọ́ tí wọ́n mọ̀ ẹjẹ́ àsìkò òun mọ̀ dé ọ̀fọ́sẹ̀ mẹ́ <laughs> táwọn èèyàn bá ń ráwọn èèyàn létí mi jíjọ ti yára fún wọn mọ̀ tí wọ́n ń banú jẹ́ ni <laughs> ṣe àwa gbọ́dọ̀ pé yìí ò ní kọ́ mọ̀ wọ́pọ̀ <laughs> kábàlẹ́ máa ṣe tọ́lọ́hùn ah, ọlọ́run jẹ́nu wọ́n máa dùn àwa ní ẹja fura síra wa o ká mọ̀ pé àyè ẹ̀dùn náà gbọ́dọ̀ kó bá ojúṣe wa pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. kọ́dà ẹlòmíì ọmọ mùsùlùmí tí yóò ti fọtí lẹ́ bọ́ba àdìjọ ní yóò mú kí ètàn lára ẹ̀yẹn yẹn wọ́n wá bí òun náà gbé àṣẹmọ̀ pé ọdún <laughs> ẹ̀mọ̀ pọ̀ ọdún. ọdún nù ìsìláàmù ọ̀ fún ọ ní láńsẹ̀sì àti sẹlọ́ọ̀n sọmárì ń tàn wí nù àmọ́ gbogbo ọ̀nà téèyàn bá fi dunnú ànábì ní lè tá àlàmà yahud ànàfì dìínínà fúsà tí wọ́n mọ̀ pé a kìí ṣe kankankan <laughs> àwa náà ní ọ̀nà tá a fi ẹ́ bọ̀lẹ́gbẹ̀ tá a fi relax <laughs> tá a refresh wàláì bójú rí nù ànábì wa sallallahu alayhi wa sallam níjọ́ ọdún níjọ́ ọdún ni o níjọ́ ọdún ìyá aláwa aisha ló tó gbẹlẹ́ yìí wá wọ́n láwọn habasi yìí àwọn alhabasi wọ́n ń pè wọ́n àwọn tó wá láti ilẹ̀ habasa àwọn ni wọ́n súnmọ́ ìgboro Madina jùmọ̀ àwọn àwọn Africans àwọn tó wá ní tó ń dáńpẹ̀ ní Ethiopia lónìí àwọn amárin sí Maka Madina wọ́n mọ̀ wọ́n dáadáa náà wọ́n ní wọ́n wá ní eré kan tí wọ́n máa ṣe lọ́jọ́ ọdún bí eré à ń jẹ à ń ṣe bojúbojú à ń jàjàkadì à ń ṣe kíní tí ogun yọ bí gbé wọn máa gbélé haúsá rìjẹ́tà bí kẹ́nẹ́kẹ́ra ẹ̀hẹ́ àwọn náà ní. wa Aisha ni àwọn èèyàn wá ń wò wọ́n máa wò wọ́n òun àìbá nẹ́bìtà sọ́lá gbé èmi náà fẹ́ wò <laughs> ẹ́ ìta alamalẹ̀hu annabi yìí nínú fúsà ayé ń bẹ kámẹ́sẹ̀lọ́ nìkan ni ẹgbẹ́ kí ni aṣáájú èmi Muhammad sallallahu alaihi wa sallam njẹ́ fi mọ̀ yàtọ̀ nu ànábì ọ̀wá pé a ah, sọdún ni wọn náà bọ́ ta bó orí jáàbù bó orí ọdún ni kò dé bá wọn. <laughs> ànábì wa ni ọ̀fẹ́ wò wọ́n Aisha ọlẹ́mi náà fẹ́ wò wọ́n o ọ̀dà inú ilé náà ni wọ́n dùn ọmọ wò wọ́n ń ta wíńdò ni bóòlù ojú ni ó ti wá tó ànábì ní gùn mí ní <laughs> ṣé wọ́n lè gbé ìyàwó jẹ sí èjìká àfóhùnsún náà <laughs> ọbọ̀nsún náà nù. No anabuwa muhammad sallallahu yàlla wa aisha ni mo wá gun <laughs> ọkọ mi ọkọ tiẹ̀ nù <laughs> wa kí n fi lè rí ìran wù níjọ́ kíni níjọ́ ọdún wọn là lẹbi wọn sọ pé ó ní ibi yẹn lè gbé yẹn dé bí pàtàkì jùlọ ká a máa rí léjà bí wọn ànẹ́bí wa yálà wa wa pé òun padà sanra ju bóun ti mọ tẹ́lẹ̀ lọ kóun tó ọkọ túláàsì ọrùn òrùn ọkọ rẹ̀ àbí ìyálà wa aisha là nẹ́bí wa ń pè sójú tó sójú wò ìyálà wa aisha ni mo ti wo ohun tí mo fẹ́ wò àmọ́ mo fẹ́ tẹ̀fẹ́ mi lọ́rùn pé sọ́kọ̀ mi fẹ́ràn mi lóòótọ́ <laughs> mo tún rọ opportunity àti tẹ́sì ẹ̀ ìwọ́n á ń pè é jí ṣe tán <laughs> tọ́ ànẹ́bí ṣe ń dákẹ́ ó láì àfìgbà tí mo tó pé mo ti ṣe tán <laughs> لتعلم اليهود أن في ديننا فصحى ọgbọ́n súnà nù torí mo lọ oríṣiríṣi ọwọ́ làwọn èèyàn ń yọ lónìí kìnìún lẹ́lòmíì lọ́dọ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ yóò tún máa wá pọn yóò máa pọn rọlẹ́wé pé báwọn súnà ti máa ṣe ẹ́ báwọn kì í àtẹ́mọ̀ pé súnà ni wọ́n àwọn súnà rẹ̀ rìn àwọn súnà ìṣe ń bọ́ ló ti gbé tiẹ̀ wá. báyọ̀ òdodo ọ̀rọ̀ bá wálẹ̀ kọ̀ọ̀kan báyìí ẹja máa bára wa sọ ẹni à ń tẹ̀lé nu o anabuwa muhammed ẹ wo bá anabi ti ṣe aisha ò ní ṣe ntọ́lọ́wọ̀n ọ̀gbọ́ láyè lónìí náà kọ́lá gbọ́ sọdún àmọ́ ọdún bẹ́ẹ̀ sọfẹ́ wòran ni ìran halali wá wò ó kọ́dà wá gùn ún <laughs> sallallahu alayhi wa sallam torí náà ọdún bẹ́ẹ̀ nínú ìsìlámù àmọ́ bá mẹjọ di bíi gbé kọ̀kọ́kọ́ sínú àsìkò lónìí náà torí kíni àbí ọmọ jíjí wá ń se ń káwá pé nítorí ebi jọ dùnú lọ́jọ́ gbéyàwó àbí máa banú jẹ́ gbéyàwó rẹ̀ káwá pé jọ̀hún ni ẹ lọ́ọ́ observe ẹ̀ àfọmọ́tí ọ̀bá gbà yàwó àtúnwò aṣọ gẹ̀rẹ̀jẹ̀ yìí wá kéde ń pè ń gẹ̀rẹ̀jẹ̀ yóò di ní ní yóò wá tún wọ aṣọ ẹlòkọ́dọ̀ ẹlòmí ò ní ẹ̀kú bá wọ̀ wá jọ̀ǹjọ̀ jọ̀ǹjọ̀ jọ rẹ kí ni ọ takora wọn ibà ara wọn ti ń wọ ìjáàbù jíjọ wọn sí dùn tí ó sì lálùbáríkà lẹ́yìn ìgbà wọn insha allah ọ̀pọ̀lọpọ̀ la ń fọ́ọ̀lù sínú nǹkan yìí tí ó sì dáa tó yẹ pé à ń take advantage pé ọlọ́run fàyè gbà wá pé ká dunnú àwọn àmọ́ ẹ̀ takò torí náà ọdún ń bẹ o àmọ́dún ọ̀gbọ́dọ̀ lead to kíni ẹ́ ìtakò òfin ọlọ́run ní gbogbo ọ̀nà lórí eléyìí láti wá yà lọ bí aláṣejù náà tí mo ní ọ̀yà kìnìún àbọ̀yẹ̀kùn tó yẹ pé kò sí àyè àwọn ọmọ àwọn ìyàwó wọn ò mọ láàrin jọ́ọ̀fọ̀ ẹ́ àtijọ́ kínní àtijọ́ dùnú wàlá ìsìlámù kan islam kan oyè kọ́dà náà àwọn àlùfáà tí wọ́n bá ń gbọ́n bá ní báàbù àlẹ́yìdì nù fíkìrì tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ń fàṣàrà rẹ̀ wọ́n á máa tu débi pé nínú súnà níjọ́ ọdún òun ni àtàwùsíàtú alàlàhàlì wà àwùláàd ká gba àwọn ọmọ àti ìyàwó láyé èmi máa ń sọ lè jẹ́ òbí yé wa láwùjọ wa ń bì àwọn àgbà yé nínú lárúbáwá ìtumọ̀ rẹ̀ pọ̀ àmọ́ lápèjúwe àwọn ọmọ tí a ti ń pín ẹran fún ẹ́ gbé ẹran kan yẹ́yìn méjì ní ẹ̀dì mọ́ ọ̀kan ọba ẹ̀kẹ́ bọ́lọ̀ ti gbà yín láyé rẹ̀ mọ́nu kò sí láì fi ń bẹ o lèyí ń fi dúdú sáà tí ń mìn sáà jù ẹ wá pẹ̀rẹ̀ léyà ẹ lẹ́rẹ̀ ẹ́ èyí tẹ́ wulẹ̀ mọ́ hákì tẹ́ mọ́ ṣe ìsọnù pé ẹ lọ fún ya kínní ẹ jẹ́ ẹ kọ́kọ́ gbádùn náà káwọn ọmọ yìí náà gbé kí la ṣẹlẹ̀ lónìí dádì ṣe kí n pẹ́ mú mọ́sùn <laughs> ìwọ nìkan ni dájú ó tóbi bẹ́ẹ̀ ni kọ́ wa sọ fún un pé aza ẹ̀ẹ́dùnà bá nẹ́bi ti gbé òní lọ́dún wa ẹ̀já wọn tọ̀hún náà mẹ́ máa ń fún ipá wọn sọdún ẹni ah, àwa náà ṣe ń jò ní kọ́dọ̀ọ́dún tí wàá ó dùgbù ẹ̀já wọn mọ́ náà máa bẹ́ẹ̀ súnà nẹ́bi sallallahu alaihi wasallam nẹ́bi ń wí nù likulli qawmin wa hadha ẹ̀ẹ́dùnà li kọ́mọ náà ọmọ ọjà àti lára rí lónìí wọ́n ní a máa pín rẹ̀ jẹ odidi kan òun kọ́ra bí ọba tún tó àrò ọ̀nà tá a fi sọdún nù akpọ̀lọ̀ ń bá gbá yẹn láyé ẹ̀yọ́ mọ̀ yí ẹlọ́dọ̀ télọ̀ <laughs> ẹni wọ́n wọ̀n yìí kí ló dé aṣọ ọdún ni ọ̀dà ọ̀dà ìyá kíní ọ̀dà àwọn náà irú aṣọ òun lọ fẹ́ rà <laughs> irú bàtà ọdún ni. èyí wọn wá pé kọ́ wá tẹ bàtà gágá gan máa ṣẹ̀ṣẹ̀ bí ìgbà tí èso ń lẹ́sẹ̀ ní láwùjọ gbé yọ wá lo ẹ̀kọ́ yóò dín ní náà lẹ́yìn náà mẹ́yìn jàlá gbogbo tọ́wọ̀ náà yọ wá lè bá bọ́ba ti fẹ́ jáde kọ́dà bọ́ jẹ́jọ́ kíni kọ́dà bọ́ kọ́dà bọ́ jẹ́jọ́ ọdún ọdún òfun yẹn láńsẹ̀sì pé àwa takòtò lọ àmọ́ bíi tí ẹjẹ́ àwọn èèyàn mọ̀ yàtọ̀ bá nẹ́bi ti wí ìdá ọ̀dún lónìí sallallahu alayhi wa sallam ní gbogbo bọ́lọ́mbà ti gbà yín láyè mà àkọ́kọ́ náà àwọn tí mo lá kìlọ̀ fúnra wa nù bàbá gbà pọ́dún bẹ tán tá a sì gbọ́dọ̀ gbà mọ́sọ̀ọ́dún débi pé mo wá sẹ́lọ̀n ìwọ náà má wàá ṣe súnà má ṣe ìsìláàmù débi pé kò sáyé ọdún. ìrìn ìrìn ìgbìlẹ̀ ń bá kí ìgbìlẹ̀ ń bá kí bó kọ́dà bí èèyàn bá lówó aṣọ ọdún tuntun náà pé wọ́n wo ń dáńpẹ̀ nísàlẹ̀ àpótí wọn pé wọ́n gbé lọ́dọ̀ dry cleaner wọ́n bá wọn lọ ya lèkúlè kọ́wọ́mẹ́n wàhálà ẹ̀dùnà bàbá kò lórí yẹn inú àwọn tá a tọ́yẹ ká kìlọ̀ fún ká gbára wa ní gbólóhùn lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run àti sunna nebà Muhammad sallallahu alaihi ìmáàmù bẹ́ẹ̀ bá jáde láwọn ẹjọ́ ọdún mi tẹ̀ ń lọ ayídì ẹ wàá pàdé ọmọ mùsùlùmí tí ń yọ búlọ́ọ̀kù àbí ẹ̀yin rí wọn ẹ̀mí rí wọn o yọ yọ búlọ́ọ̀kù ní lọ́jọ́ ọdún ẹ rọ ọmọ mùsùlùmí lórí ilé tí ń kanlé yá ìbísẹ̀ rẹ̀ ni ọlọ́mọṣẹ́ ló ń sẹ́ níjọ́ ọdún kán rin bẹ́ẹ̀ láwọn iṣẹ́ tí èsì pé necessities àyè necessary things ń bẹ lọ́tọ̀ necessities ń bẹ ní Islam àwọn apá ń sọdún kí ọlọ́pàá mẹ́sì ń lù mí àwọn apá ń sọdún kí dókítà ọmọ lọ́spítù èyí ò kà ń wí ẹ́ àbá àwọn apá ń sọdún kí a mẹ́rin mọ́tò tá a wọ̀ lọ ìdí lọ́fẹ́ gbogbo ogun ọ̀nà kọ́ yẹ wọn ó ṣiṣẹ́ ń dọ̀hún ọ̀nà ìdí lọ́yà á ti gbúrò gbogbo yín ẹ wàá rí tí ń tọ́ka pé ní kò yé wa kò yé kò mọ̀ pé nínú tá nẹ́gbẹ̀gbẹ́ wa ni pé lónìí yìí nù rẹ̀ kí nù rẹ̀ ó dùn torí àwọn èèyàn mọ̀ gbogbo nǹkan tó lọ́n fi rán anábì sọ̀rọ̀ sọ́làm ló nítumọ̀ kò sí ìdí ò nítumọ̀ mẹ́ o àwọn àlùfáà máa sọ fún wa pé téèyàn bá wà ní hajj lápèjúwe wọ́n ní béèyàn bá wà ní muzdalifa kí ni sunna muzdalifa sẹ́mọ̀ anáwó kéèyàn ó sùn <laughs> bọ́ ọ bá yan náà fìlànjọ Muzdalifa ọ̀n gbẹ̀sẹ̀ ni yes ó lè mọ̀ yóò sọ́jọ́ sọlọ nígbà tá nẹ́bi ṣe gbogbo ní tí ó ṣe tán láràfà níjọ́ arọ́fà alẹ́ ẹjọ́ àràfà là ń pè ní ọjọ́ gbogbo ọ̀sán là nẹ́bi fi sin lọ́hùn ìtí náà ìtí ọwọ́ àti bẹ́ẹ̀ kọ́dà kò ọlọ́run gbà wá má kí ẹ̀kí àyíláta lásàrí yẹn pọ̀ kẹba àráyè tí ó pọ̀ tẹ́ fi sàdúrà ẹ̀ fi bẹ̀ lọ́wọ́ dùmágíríbì dùmágíríbì náà bá wá bá yín bẹ́ẹ̀ má kí n bẹ́ẹ̀ ẹ̀ máa ń sọ ní mọ̀tálífà súnà mọ̀tálífà ni pé lẹ́yìn kó kí mágíríbì àti ìṣáì rẹ kí lọ́kàn lẹ́yìn ẹ̀ sùn ni nígbà wọn lẹ́wọ̀ ààrẹ lómìnira ẹsẹ̀ wá gbé ṣẹ́kù bíi tíra jáde wọ́n ti dáa pé mọ̀tálífà wọn ti máa sa ilé ọlọ́mọdé ọ̀sà sàkúsà ìsìlámù yìí níbi ọlọ́run ti fi osùn ọ̀n sakùndí ọ̀n yaná fílà tọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ ọ́ àwọn àlùfáà máa fu wá lára bẹ̀ pé ń bí yìí sẹ́ tẹ́ bá ní kíni súnmọ́ òun ní kíni kọ́ ọmọ ọ̀hún ọwọ́ àtètè jí lànàbì ti ṣe kásùgbò tó tó tó sáré bẹ lọ́hùn kéèyàn wá pòun fẹ́ gba aládàkàngbà òun lòun wá yaná fílà wàláì kò sí lọ́hùn ìsìn ìsìn ẹ má da nǹkan pọ ibi ọlọ́run bá ti fẹ́ nù rí ó dùn jó dùn <laughs> wá ọdún náà ibi ìgbà fi pé ẹ ẹlòmíì ó gbẹ ẹ kò sówó ń ta bí ọba sówó ń ta ẹ alọ ìdì ni alọ <laughs> kí alọ ìdì ni ọdún bíi ń wí wọn o ànẹ́bì ní kọ́dà bọ́ bá ń ṣe hẹ́ìdọ̀ lọ́wọ́ obìnrin jáde lọ ìdí ń jọun kọ̀sọ́dún lànẹ́bì wíwá o sallallahu alaihi wasallam kódà àwọ ní òun fẹ́ ẹ́ ànẹ́bì ní jáde ìwọ náà jáde ń jọun káwọn ìyá àwọn ẹlẹ́sìn àwọn yahudi yóò rí pé á àsáwọn náà máa sọdún àti wọ́n pọ̀ báyìí àwọn kan tó fẹ́ wẹ́ skills pé náà àwọn obìnrin pé read between di lines àsáwọn obìnrin jáde lójú ayé ànábì àfi wọn ní kíni ẹ́ àfi wọn ní kíni wọn ní jàlìbábà tí wọ́n wọ̀ bí Ọba bá jẹ́ bẹ́ẹ̀ ni ànábì ò ní gbé ẹ jáde kẹ́ni káwọn kan mọ́ wá gbé àfẹ́ yín mi ò ní ni ò ní jẹ́ kíni wọ́n jáde tá ń ní hijabu tá ń pè ní jalibabu. síbẹ̀ náà ń jẹ ọdún ànábì ọmọ fún wọn ní ẹ̀kíìsì ẹ̀kíkílẹ̀ ànábì wí ànábì ni ọ̀dà ṣé wọn ò ní ànábì wa kéde gbogbo ẹni ọba ní méjì kọ́ yẹ ni tí ò ní kọ́ wọ̀ lọ yìí dì ó débẹ̀ pé ànábì ní kọ́ńkálukú wọ́tọ́ bá ní méjì ẹni tí ò ní tó ẹgbẹ́ tí ò ní jó nínú lọ yìí dì ń jọun nù yá kọ́wọ́ lọ yídi ẹni sallallahu alaihi wasallam ọ̀gá wa nu bọ́ọ̀bá ń tẹ̀lé lòmíì ọ̀n sì yàn tẹ̀lé torí mo ní oríṣiríṣi ọwọ́ là ń rí dáwọn èèyàn ń yọ ló kọ́ súnà lónìí tala fi jọ ọ̀gá wa ni, ó ń súnà ní anábùwà Muhammad sallallahu alaihi wasallam torí náà àwọn ń lọ yọ búlọ́ọ̀kù ń jọ ọdún <laughs> tí ẹ ṣe gbé búlọ́ọ̀kù pé bàbá yọ lónìí kò ní í ṣe yọ mọ́ ẹ ń túmọ̀ pọ̀ ọ̀gbẹ́sìn rẹ̀ yé ọ̀gbẹ́sìn yé wẹ́lda náà wá ń lọ jíjórin láàárọ̀ ọjọ́ ọdún àti ọmọ ṣiṣẹ́ ọlọ́mọṣẹ́ olóṣẹ́ ọlọ́mọṣẹ́ ogun ààrẹ ló ń ṣe kọ́fà àlùbáríkà sí wọn tá a bá ṣe àní ọdún ṣẹ́ lèkúlè kọ́ọ́mìn ẹ̀yìn wàhálà ẹ̀yìn dùnà àwọn kan nù ẹ̀rá àwọn ẹ̀sọ̀rí míì òun lẹ̀yìn ń wé ẹ̀yìn ń wé ń bẹ́ náà ìdẹ́ jókòó yàbí àwọn ọlọ́lá ju àlà ó dì ńjọ ọdún ọmọ mùsùlùmí ọwà aró tó wẹ̀ <laughs> ẹ́ yọwà aró <laughs> ẹni ọmọ bí a kì í ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí o rí dáadáa o yọwà aró tó wẹ̀ <laughs> láti sọ fáwọn èèyàn pé àwa lajú láwọn lọ ìdí ìgbé ńlọ ìdí ọmọ kéèké ní ní dẹ́dẹ̀ ń lọ ìdí ọgbọ́n ọmọ ike nìkan ní lọ ìdí tànẹ́bì lọ tó ní kọ́dà àwọn obìnrin tí wọ́n ń tẹ́ ìdọ̀lọ́ ilẹ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí àbí kọ́ wá wá vendor kan vendor yóò ra pọ́ǹchì àbí kan láwọn yóò mọ̀ wá kásá fi ṣó pé kí làwọn wá ní ìdí ọ̀làjú yóò gbé gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí ó máa wá ka kí lọ kà nù yọ tí ó kú bọ̀ ẹ wà lọ ìdí ẹ filẹ̀ mẹ́ ẹ darí ìdí ẹ bà mẹ́ kọ́ra bí ọba wẹ̀ ń jọun bí ọba lọ bí sí aago mẹ́fà ni ó ti wẹ̀ o àbí bí ọba wẹ̀ ń jọun bọ́lá bíi twelve ìṣètọ́ ni ọ̀sà lò débi pé sátàkùtọ̀ ọlọ́run lónìí ntọ́lọ̀ ń fi òsè mẹ́sẹ̀ lónìí má dùnú. gbogbo ẹni tí máa ń ṣe léyìí náà èyí ṣe mùsùlùmí gidi o ọ̀tẹ̀ lánàgbè débi ọyọ tẹ̀lé dé o sallallahu alaihi torí náà ó di ìran mélòó ẹni tí ń dẹbi ìran mẹ́ta inú experience ni o débi náà rí bí wọn náà rí ni o ní ti torí pé kí ni àti fi rinlẹ̀ pé halifil islami ẹ̀yìn dùn ìjọdún ń bẹ nínú ìsìlámù bí ń bẹ́ẹ̀ àwọn àṣìṣe àwọn àṣìṣe tá a wá ń ṣe là ń yàn nàná rẹ̀ yìí aláṣejù àtẹni tí òun náà ọ̀làjú bí ọ̀làjú là á pè bí ojú fífọ́ ni ẹ máa wò ó níbi tí ṣètọ́ ni lóru wọn yìí dé ẹni tí ń yọ búlọ́ọ̀kù ní ẹjọ́ ọdún yìí ọdún ẹ̀kan lọ́dún abẹ́ méjì lọ́dún náà lọ́dún wa bẹ́ẹ̀ bá wá ní àwọn kan fẹ́ ra búlọ́ọ̀kù ń jọ sunday yọ aláwọn èsì sẹ́ńsọ́ndé <laughs> kèé ṣiṣẹ́ ní gíní kèé ṣiṣẹ́ ní sunday bàbá kápẹ́ntà ti ń kan léńjẹ ọdún náà kèé ṣiṣẹ́ ní sunday wẹ́dà ti ń jórin náà kèé ṣe gíní wọ́n ìjórin ní sunday àmọ́ wọ́n jó níjọ ọdún idul fitiri yáà wọ́n gbó wá níkẹ́ ẹjẹ́ afurasí ra wa o torí kéèyàn ọmọ rò pé islam pin sórí mo ti kírun mo ti gbààwẹ̀ mo lọ mọ́ká ìsìláàmù odidi ni kò sí fọ́nká inú ìsìláàmù lélẹ́yìí anábì fi rin lẹ́bẹ́ lè finna lè kó lè qawmin ẹ̀yìdà wàhálà ẹ̀yìdùnà. nínú àwọn tá a tún gbọ́dọ̀ kìlọ̀ fún lórí ọ̀rọ̀ ọlọ́dún yìí nígbà ìsìláàmù bá wá ní ọdún bẹ́ẹ̀ sẹ́yìn wá ní kó ń kálukú ọmọ manufacture ọdún kọ́ dá industry ọdún kalẹ̀ ní olé gbé mo tó fẹ́ lè yọ ẹ máa ṣe lè iná àbáàrè tí ẹni ó ní àsọdún pé ọdún wò lọ fi àṣì torí ọdún mùsùlùmí là ń wí o àwọn kan náà lónìí wọ́n ń yọ ní bígbà téèyàn ń yọ <laughs> tíkẹ́ẹ̀tì pé ọdún tẹ́ẹ̀tún ṣe ní kódà ń gbà tá a ṣèyí tí wọ́n lọ mẹ́sìn tí ń rí òun tó wọn tán wọ́n tún ń ṣèyí táwọn náà tó yà á mọ̀ pé ní kí ni mùsùlùmí wá ń bí eléyìí ọdún olólùfẹ́ ọdún oní gbogbo ẹ̀ náà lẹ́ ń ṣe lónìí mùsùlùmí yà ọdún ọdún olólùfẹ́ ọdún oníkẹ́nìkan ọdún kankan ronú tó bá wí fọlọ́run jọjọ́ bá bí ọ o torí pé wọ́n bí èmi àtiwọ ẹnìkọ̀ọ̀kan wa nù sàárè inú ìdánwò tó yọ ọ̀rọ̀ jù láyé bàbá òun lọ́mọ ànábì adámọ̀ ó fẹ́ẹ́ lù jù ìdánwò tó yọ ọ̀rọ̀ jù nìdánwò tó yẹ ti rí expo rẹ̀ àbí <laughs> ẹ̀tún náà kẹ́ máa pè é gbogbo ń ta bí ọ ni ìdẹ́wò sàárè ọlọ́run ti sọ fún mi rẹ látàyè gbogbo questions rẹ pé wọ́n bí ọ ní béèrè mẹ́ta èyí ṣe téèyàn ó tún fẹ́ nì ọlọ́run ó bí ọ pé mánàbí yúkà tá lọ tẹ̀lé ànábì wo ni wọ́n tẹ̀lé tó fi ń ṣe lé kí ló wí fọlọ́run ànábì náà ló ní ọmọ sọdún olólùfẹ́ wàláì kò wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam torí náà nú àwọn àṣìṣe ń pa bàbá ní ọdún bẹ́ẹ̀nù ìsìláàmù ni pé ọlọ́run ọ̀fẹ́ nìkan ní ọtọ́ rí wájú ọlọ́mọ ohun ọdún lọ́mọ nìdá sí wa pé <laughs> ó tún yá ọdún ilé ló tún kú. àbí ẹ̀tànjẹ tá a gbà bàbá a wà sáṣá bẹ́ẹ̀ ńgbà míì pé àwọn ẹlẹ́sìn yẹn náà ní irú nǹkan báyìí ó yẹ káwa náà ah, sí ìsìláàmù nu ó yẹ káwa náà níkẹ́ lẹ́mọ sinú. tọ́rọpọ̀lọpọ̀ ń tà ń ṣe lónìí àwọn lókù dáhùn wò nígbà táwọn náà ti ń ṣe ọ̀yẹ̀ káwa náà sí ẹjẹ́ ìran ilé ọ̀tẹ̀ bọ́ méjèèjì súnmọ́ wọn lọ́dún yìí bí ọ̀sẹ̀ kan àbọ̀ sẹ́yìn sẹ́mi pa lọ́bíṣẹ́ ọdún òlàǹṣe ẹ́ ọlídé ọ̀fíṣíà nàìjíríà mọ̀lúdì kílẹ̀ mà bí mọ́lúdì nàìjíríà ó yẹ kó ká gbéra <laughs> <laughs> ẹjá fún yín lọ́lídé mọ̀lúdí sẹ́rí pé wọ common sense ẹ́ àhà kò sí ń tọ́ fàájú pé ńgbà táwọn lọ́jọ́ kan wọ́n bí <laughs> olúwa tàwọn ẹ́ December twenty five ya ẹ́ wọ́n yẹ kí wọ́n bá wa náà wá kan ń tọ́ fàánù kò sí nǹkan kan ẹnìkan ò pé ọlọ́run kan lọ́pàá òun láṣẹ pé bá a mọ́lídé ká máa fi ṣe mọ̀lúdí àmọ́ ẹ nígbà táwọn náà ti ń àṣẹ àlùmọ́ ànẹ́bí sọ̀rọ̀ sọ́làm níta jíṣẹ́ fọlọ́nu pé níta fi ṣe ni pé nígbà tá a rí táwọn náà <laughs> ṣe ojú òtí àwa náà kéèyàn ó pèpè àrò agímẹ́ǹtì báwọn lọ́wọ́. torí gbogbo àwọn mistakes wọ̀nyí ọlọ́run ló mú ayé rẹ̀ wá pẹ̀lú irú tọ́píìkì irú tọ́píìkì yìí kọ́mọ́ ọdún bẹ́ẹ̀ o àbáṣiṣẹ́ pọ̀ tá à ń ṣe ń pọ̀ ọdún a máa wá fa ọdún yọ nígbà <laughs> tá à ń fa nǹkan yọ yìí ẹni tí ó sọ fún wa pé ẹni ó gbà wá láyè pé ká sọdún n ti ń jẹ́ ìsìláàmù nù òun náà láàbí pé ń gbò ní kí a ṣe bó o sì ní ká ti ṣe àdẹ́wò tiwa ni pé góòlù àmọ́ gbọ́ <laughs> àìgbọ́ kí ni àìgbọ́ kọ́m àwọn ti ní ọdún bẹ àwọn àgbàgbé gbọ́dún yìí ní rúùlù tiẹ̀ àbí ọlọ́run ọ̀sọ̀gbẹ́ ọlọ́sìn kankan kọ́mọ́ lófin ṣé nǹkan kan bẹ tọ́lọ̀ ní a ṣe láyé ìdí òpé báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe ìwọ náà ló ń dìsáìdì bó ti kírun fún rẹ̀ ìwọ náà ló ń dìsáìdì gbà tó gbàwẹ̀ àbí ọlọ́run ló nígbà tẹ́mi fẹ́ yìí torí náà gbogbo ń tí ọba ti gbọ́pọ́ lọ́run yọ̀ǹda rẹ̀ ó kú kọ́ṣàn kan àbí méjì tó bì rẹ̀ pẹ̀tọ́ bó ní ká ti ṣe ńgbà wo ni kí a sì máa ṣe eléyìí lọ́lọ́run fún èmi àti ẹ̀ láàyè kan gbòòbì tí ó dè láì mo wí ni ẹ̀wò nù suratul Baqara olúwa pa anabi Ibrahim baba ńlá wa láṣẹ pé kọ́kọ́lé Kaaba anabi Ibrahim lọ́kọ́ ọwọ́ akọ́lé yìí tán sẹ́mi pé bọ́bá kí bá wa ti bá ẹ̀sìn ìdè lónìí yìí ni ẹ́ ọlọ́run náà ló ní akọ́lé àwọn ò ní béèrè gbégbé lọ bí a máa ṣe mẹ́ góò <laughs> táwa gbọ́ ta ìgbọ́ kí ta ìgbọ́ kọ́ mọ̀ èyí ń làwọ́ kàn kí bọ́lọ̀ ní akọ́lé òun tó ní ẹkọ́ lè kò ní tẹ́fẹ́ tọ́fẹ́ kẹsí mẹ́ ẹwà anábì ọlọ́run anábì Ibrahim òrì láì lórí pé ẹ̀bọ́n náà ló ní ń kọ́ ẹ̀bá anábì ọlọ́run ní mí lẹ́yìn ìgbà lọ ka Suratul Baqara dáadáa lẹ́yìn ìgbà tó kọ́ lè tán ọwọ́ àtún náwó sọ́lọ́run àrìnà mọ̀nàsíkànà kí ni gbọmọ yìí àrìnà show us dákun fi hàn wá ilé la kọ́ kalẹ̀ yìí bó láti ṣe nósùkù. No bó láti sìn ọ́n bẹ́ẹ̀ àríná mọ̀nà sí kàná èyí ló mí sí inú ìsìláàmù tọ̀pọ̀lọpọ̀ wa lónìí o òun ni ẹ fi wá mọ ìyàn tí ò nídìí àmọ́ wá jà ẹ kéèyàn wá yẹn náfìlà lọ́lọ́wọ́ ọ̀fẹ́ ni àbí kéèyàn yẹn náfìlà lọ́lọ́wọ́ ọ̀fẹ́ àmọ́ síbi tó fi ní ọyàn ni <laughs> ṣérò èyí tó ní ọyàn ni ìwọ náà ṣe bá nẹ́bí Ibrahim ti ṣe ọlọ́run ní àyàn náfílì dákun bò lọ fi àyàn àríná mọ̀násíkàná ọlọ́run ní asọdún àríná mọ̀násíkàná gbòlẹ̀ fi àṣẹ o gbò ní ká sì ti ó ti tán àti fúri àmọ́ gbò lọ́mọ Yorùbá gbọ́ àìgbọ́kọ́ mù mọ́ torí náà gbò lọ́lọ́ ìgbò lọ́lọ́run fi àsọdún kò júlẹ̀ fún mi àtiwọ́ pé bá a ti ń hun yìí tó ń kálukú kan mú jáde tá a mú mú mú mú tá a lọ mọ́dún ẹ̀sẹ̀ tá a tún sọ di bàbàrà yìí ọ̀rọ̀ ọdún olólùfẹ́ àbíkí ni wọ́n ń pè tí mo ń tọ́ pa ní a wà ní lẹ́kṣọ̀ kan ó ṣe déédé ọjọ́ òunjọ́ náà ní ẹ̀dẹ wọn á ní ká sọ̀rọ̀ ń parẹ̀ gbogbo àwọn àlùfáà wọn wà ń bẹ àwọn dr siraju dr dẹkùnlá ṣáfì dr akóredé gbogbo wọn wà ń bẹ ní ẹ̀dẹ ẹnìkan wá ń sọ fún wa ń jọ ńgbà tó béèrè táwọn àfa dá lóhùn pé ọlọ́run àwọn eléyìí kò sí nínú ìsìlámù o inú ẹni yìí wá dùn ọ wá ní chemistry teacher lòun nílé ti ń ṣe teacher inú òun dùn pẹ̀lú tí òun wá gbọ́ lẹ́nu ẹ̀yà àfa lòun torí ó ti dàrú mọ́ òun lójú torí pé òun náà ti wò ó pé ha yóò lẹ tún bẹ̀rẹ̀ eléyà mẹ́lẹ́ inú Islam tẹ́lẹ̀ nígbà wọn wá ń ọdún olólùfẹ́ yìí òun yarí ní ilé ìwé bíi sẹ́tùn àmọ́ ẹni tí wọ́n wí fún òun ni pé ẹ̀wọ̀n wàhálà àti ẹ̀kọ́ dà máa <laughs> Eh, chemistry teacher extremist kí wọ́n alájẹ́ kódà máa lè mọ̀ gan jí ọdìgbàjẹ́ ṣẹ̀rípá dánwòdé nígbà máa lè mọ̀ bá ti kọ́kọ́ gba ọdọ́ olólùfẹ́ ọ̀nàdà kí wọ́n mọ̀ sọ chemistry teacher lẹ́nu inú rẹ̀ wá dọ̀njọ́ yìí eh, èèyàn lè máa máa lè <laughs> ẹ́ kí n jẹ́ máa lè mò lélẹ́rí ọmọ yìí èyí tí wọ́n ṣe yìí ìtọ́lọ̀ ń fẹ́nu o torí ń panilẹ́kùn ni ká gbọ́ pẹ̀lú eléyìí tó ń torí náà ń bi tá a dé ni pé ẹjá padà gẹ́gẹ́ bí ẹ̀rí tá a rí nínú Suratul Baqara yìí bọ́lọ̀ ń bá ní a ṣe nǹkan ẹ mẹ́jà á máa gbọ́ gbó ká má gbọ́ kọ́ mù mọ́ a béèrè ni pé n tó ní a ṣe yìí bó láti ṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam èsì mú o níjọ́ta anabi ṣe ìjírá tó dé lu madina fọwọ́jẹ́dẹ́hùn yàlàbúnà fi yawmayni ìtàkàgóhùnmá àìbẹ̀yì anabi bá wọn jọ náà ní madina pé wọ́n ní ọjọ́ méjì kan náà ọdún tí wọ́n máa fi sọdún nígbàtà anabi bá wọn bẹ́ẹ̀ pé a èé òní yìí yàtọ̀ ní ọdún ní báwa ti máa ṣe mu kọ́dà òní yìí nìkan kọ́ ọjọ́ méjì ni lálẹ́ ààbò fi ìmà àmà ṣe àmà dunnújọ́ náà torí pọ́jọ́ ọdún ni ẹni ọlọ́run fẹ̀sìn rán ẹ pé kí ló wí fún wọn jọ náà kọ́lá inna Allaha qad abdalakuma bi khayrin minhuma inna Allaha qad abdalakuma bi khayrin minhuma ẹgbọ́ o ọlọ́run tó rán mi sí yín ní kí n sọ fún yín pé abdalakuma ebi lárúbáwá là nẹ́bí sọ tó sì nítumọ̀ olúwa ti pààrọ̀ ó ti fọjọ́ méjì míì ṣe kí ni pààrọ̀ yìí tẹ̀ ń ṣe yìí bí wọ́n bá pààrọ̀ nǹkan kí ni túmọ̀ ẹ̀ ṣé kí wọ́n yé jọ ọgbà kò ẹ̀gísì nu kí ni ń jẹ́ pa pààrọ̀ nǹkan a exchange nǹkan a substitute nǹkan kí ni túmọ̀ ẹ̀ òyìn wọn kò ní <laughs> ẹ́ ẹjẹ́ sọ yí tó tètè yé wọn mọ́lá nàìjíríà ẹ̀yin tẹ́ máa wo bọ́ọ̀lù ní bá fẹ́ substitute ẹnìkan ṣe àmì wọn pè méjìlá mẹ́ àbó wọn kó mẹ́ ntí àníta nẹ́bì wínú àbùdálà ọlọ́run ti ṣe kíni ọlọ́run ti yọ ilé yìí ó ti fi ilé yìí rọ́pò fún yín àwa wá ní hùn a máa ṣe ìdọ́lọ́ mú àwọn náà àmọ́jìlẹ̀ òun náà ní tán yọba <laughs> pé méjìlá lórí fíìdì náà ni àbí ẹ̀ nígbà bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ayé àmẹ́ ń gbà bẹ́ẹ̀ bí tẹ̀sìn tí kò wọ́n tọ́jú èsì tí wọ́n fọ́ lọ́wọ́ gbogbo ẹ̀tàn tá ń tanra wa yìí ẹ̀tàn dálìkì yá mọ́ o ànábì ní inna Allaha qad abdalakuma bi khairin minhuma ọlọ́run ti fi ọjọ́ méjì ní ìrọ́pò fún yín òun lọ́dún bàbá wa ní wọ́n fi nǹkan rọ́pò ṣé tí méjèèjì ó tún máa jọ bẹ́ẹ̀ kọ́ máa kó ẹ̀gísì ni nínú làákà ìtàlélẹ́yìn o àfi làákà ìtọ́dàrú olóje má pèjú èjì ó tètè yẹ wọn wá gan gbé ẹgbẹ́ yìí náà mọ substitution bẹ́ẹ̀ bá ní wọn ń gbá bọ́ọ̀lù wọ́n yọ ẹnìkan n tí ń wí ni pé ń bẹ eléyìí lọ wà ń bẹ nísìn ànábì ti ní ẹ kú ń bí wá méjèèjì wo ni wà wàcídùl adùhà anábì Anabi wí o sallallahu alayhi wa sallam anábì lọ́jọ́ ọdún yín òun ọdún tí ó kángun àwẹ̀ tá n pè lọ́dún kékeré ọdún àwẹ̀ àti kíni ẹ̀ẹ́dù al ọdún léyà gbogbo ẹlòmíì tí ń bá ń nǹkan míì tara ẹni ti wí ń bò míì pé man ahadasa fi haza ma laysa minhu fa huwa radd ẹni ó bá gbé nǹkan kan wọnú ọ̀rọ̀ tiwa kí lọ́rọ̀ tà nẹ́bí ìsìláàmù ni ẹni ó bá tún gbé nǹkan kan wọnú ẹ̀ tí ìsàwàlámúwá fa huwa raddun alẹ́ nǹkan rẹ̀ mọ́ ẹrù ẹ̀ ní o ìwọ náà má tẹ̀lé là nẹ́bí ń wí o sallallahu alayhi wa torí náà lórí ọ̀rọ̀ ọdún yìí ẹ̀ mẹ́yẹ ọdún tá a ti dálé <laughs> èyí tà nẹ́bí ní ayọ̀ àyọ̀ àtún inú ìta dálẹ̀ tí ọ̀tán dì sí kọ́lọ̀ mọ́sà àjọ tán torí bí kọ́ tán lálàáfíà wà òun lọ́dún mòlúdì òun lọ́dún kíni mòlúdì káti ẹ̀ tó máa wọnú tíra bàbá bàbá ní a fi common sense wò ó àtẹni tí ń ṣe mòlúdì àtẹni tí ò ṣe tá lọ gáwa anabuwa Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tá nẹ́bí ò sí láyé mẹ́ta ló ní ọmọ ẹjọ́ ga wa Abubakar Siddiq ńgbà òun ò sí mọ́ ń kọ́ Umar lẹ́yìn rẹ̀ ń kọ́ Uthman lẹ́yìn rẹ̀ ń kọ́ Aliyu ẹ̀mí máa wá ní a ní quiz kan quiz competition ẹni ọba gbà á fún lẹ́bùn bóyá ká ṣe quiz ìwọ̀n láyé náà. ní ọjọ́ wo ni ànẹ́bí máa ṣe mọ̀lúdì tiẹ̀ inú ọdún ẹ̀ńtọ́ bá mọ̀ wàláì náà bá gbà yín fún lẹ́gùn wàláì kọ́lá bàbá náà láwọn òfin kùn ẹ̀ńtọ́ bá gbà kọ sọ déètì tá ànábì máa ṣe mòlúdì tiẹ̀ lọ́dọọdún hmm? tá a mọ̀ ẹ́ mòlúdì. Hmm? àfáàkì sọ̀rọ̀ ààrẹ o àkàn kọba ayé yìí ni o àwa ṣe tíátà yẹn o ọ̀sọ̀ọ̀sẹ̀ ti jẹ́ anábì ò ṣe mọ̀ olúdìrí láyé ni òjò lé sí kọ̀ láńsà ìbéèrè wọn ní kíni kò ní ta ní máa pè lóhun àṣíjọ mọ́lúdìí jẹ́ tani máa ṣe mú gbégbé àbújọba gbàgbé bá ṣe mọ̀ lùdì báyìí ẹni báyìí ni máa ṣe wá sí mbẹ ẹni ọba mọ ọgbẹ́bùn kò sí alhamdulilayi kò sí náà ni <laughs> kò sí ni ò jẹ́ mọ́ ọlọ́run ò sì ní jẹ́ mọ́ rẹ̀ torí bí ayé ń lọ yìí ní sáà padà nìkan tí ó tún tíṣètọ́ ni ó mèsì lérí tí ó